àròjinlẹ̀ òwe Yorùbá. mo kí wa kú ilé lọ́sẹ̀ yìí kí má bàa di ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ mo kí wa kú ilé lọ́sẹ̀ yìí kí má bàa di àgùntàn jẹmọ̀jẹmọ̀ mo kí wa kú ilé lọ́sẹ̀ yìí kí má bàa di aláàmù tí ń rìn lẹ́gbẹ̀ẹ́ ògiri lórí ètò àròjinlẹ̀ òwe Yorùbá ti ọ̀sẹ̀ yìí mẹ́ta náà ni mo mú wá fún wa nítorí àkókò wa òwe alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ̀ọ̀kan náà fún wa ní ọ̀sẹ̀ yìí wípé àmọ̀ràn mòwe nílàjà ọ̀ràn òun ni òwe alákọ̀ọ́kọ́ fún ètò wa àròjinlẹ̀ ti ọ̀sẹ̀ yìí òwe ẹlẹ́ẹ̀kejì a máa wípé ojú tí yóò bá ní kalẹ́ kì í ti àárọ̀ ṣepin bẹ́ẹ̀ ni àwọn Yorùbá sọ òwe ẹlẹ́ẹ̀kẹta wípé ara làá dàgbà sí a kì í dàgbà sóhùn. àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo mú wá fún wa lọ́sẹ̀ yìí rèé lórí ètò àròjinlẹ̀ òwe Yorùbá ti ọ̀sẹ̀ yìí kó tó di pé wọ́n máa lọ lọ́sẹ̀ yìí mo fẹ́ sáré rán wa létí kì í sì ṣe é pápápá bí wọ́n ti ń ra ìrèké ní pápá òwe alákọ̀ọ́kọ́ ẹ má jà á gbàgbé àmọ̀ràn mòwe nílàjà ọ̀ràn òun ni òwe alákọ̀ọ́kọ́ òwe ẹlẹ́ẹ̀kejì wípé ojú tí yóò bá ní kalẹ̀ kì í ti àárọ̀ ṣe pin òun ni òwe ẹlẹ́ẹ̀kejì òwe ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n fi kájí ètò lọ́sẹ̀ yìí sọ wípé ara là á dàgbà sí a kì í dàgbà sóhùn kò jù báyìí lọ lórí ètò àròjinlẹ̀ òwe Yorùbá ti ọ̀sẹ̀ yìí ẹ má jẹ́ á gbàgbé ohun gbogbo tó yẹ ká tẹ̀ láti bá wa dọ̀rẹ́ pọ̀ ní ìkànnì ti Cfrodram television ti ìtàkùn àgbáyé yìí láti lè máa gbọ́ wa sí ẹ ṣé kò jù báyìí lọ èmi ní ti ń tòótọ́ Oyèwọ̀lú Zaccheaus tí gbogbo yín mọ̀ sí Cfrodram bí mo ti máa ń sọ ó dàbọ̀. Àròjinlẹ̀ òwe Yorùbá